bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá mi lónìí bẹ́ẹ̀ ni á dára ayé wa nàìjíríà yìí ń padà san gbogbo wa ọmọ ọlọ́rọ̀ wọn ò ní padà jẹgun mọ́ bẹ́ẹ̀ ni ọmọ aláṣẹ fi gbogbo náà ni á máa pìtàn tójú wá ti rí nígbà tá a bá wà nínú ọrọ̀ àti nínú ìdára lágbára ọlọ́run onílẹ̀kùn ilé ìrọ̀nà ẹ̀lẹ́kalẹ́ akọ̀ àtàrọ̀ àkọlẹ̀dá Elédùmarè fèrèsé ṣe wa pátá ní bára ìfọwọ́ ti bẹ́ẹ̀ yà ní ṣẹlẹ̀ sọ̀rọ̀ ráyè ṣàmì àbẹ́ bíjì ẹ̀ ṣàmì torí tò ní balẹ̀ kó padà sí mọ́ ọlọ́run bá ti gbàdúrà tá a ṣe. olóhùn aládùn yín náà rí asọ̀rọ̀ bẹ́ẹ̀ nílá yẹn mọ́tò dé láṣàlẹ̀ yìí láti wá máa fún wa láti inú ọ̀rọ̀ láti wá fún wa ní ọ̀rọ̀ tó ń jáde láti inú ìtẹ́ ìjẹ́jọ́ ládágbére fúnra tó padà wá lọ́sẹ̀ yìí ọlọ́run ọba aláàánú nínú àánú ẹ̀ túndé mi àti yín sí bí mo ṣe wá kọ̀ pé kàn ṣe àánú ọlọ́run ọba tá rí gbà àwa mọ rírì orí adúpẹ́ fọlọ́run ọba o èmi nísìn máa wà ẹ̀yin náà ni màá bá pẹ̀lú ògo ọlọ́ tóra máa bẹ náà ni ọbẹ̀ ní ìbẹ̀sọ̀ àtẹ̀lé àṣẹ ìbẹ̀ náà wọ́n ní bá ní ọmọ àbọ̀là ò ní dé bá lé ẹ kú ilé ẹ kú àtàárọ̀ báwo lẹ̀dẹ̀ yín ṣé dáadáa lẹ wà torí dáadáa gan lèmi gan wà. àkókò ń sáré lọ léńjé léńjé bí ajá ọdẹ àròjọ́ mùsùlùkùn ajá bọ́ sínú ọ̀rọ̀ lónìsàn án nílùú kágò kí n tó máa ṣẹlẹ̀ tẹ̀. ewúrẹ́ tó wọlé tí kágò dẹ̀rọ̀ àwọn sóní àgbàlá mọ́ kágò kí n tó wọlé yìí bọ́ọ̀lù ìbáwọn bí mi ìbẹ̀ yẹn yá. kódà gbogbo tó níbẹ̀rẹ̀ ló ń lópin láwọn bá mi ò níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀lẹ́ ń àkọ́kọ́ gbogbo ni ìgbìyànjú gbogbo pátá korongoro sí ni igi okun forí balẹ̀ fún ẹyẹ tó ń fò lókè ògbẹ́ igi tó wà àwọn ẹran tó ń lo ìrìn ṣe kábíyèsí kí lọ́wọ́ ṣe mẹjọ rẹ tì mí nígbà tó gbé fọba àwọn ọba tí ń fọba jẹ ọwọ́ gẹ́gẹ́ ló ṣíwájú ijó ẹni gangan ló ṣíwájú òfin sísú tàbí ṣùgbọ́n òsì àtijọ́ mọ̀ ṣùgbọ́n tàbí òsì ń bẹ̀ òtí ìwà pórúkọ ọmọ báyìí ní ìjọ ni ọmọ usman akorodian nílẹ̀mí jẹ́ ajadi ikọ̀ ọmọ olókun ọ̀la onírẹsà ọmọbárí ọlá ẹlẹgbà ọmọ bá gbọ́ dúdú gbẹ kọrọ ọmọ fìnísẹ́pọ̀ oníbẹ̀rẹ̀sà iná ọmọ bẹ́ẹ̀ lọ́pọ̀ níyọmọ ọdẹ lára yẹ̀rú tó ní mí ọlọ́fà mọ̀jọ ọlọ́lọ́mọ àwọn oṣoojú ọkọ̀ ìjàkadì kọ́ lọ́rọ̀ fà ìjà tó ń jà lọ́fà nílára lọ́mí you all call me hot man gbọ́dọ̀ wọ́n ta lẹ́nu kì máa ń ṣeré mo dé tẹ̀hún mi tó fi ń gba ìlétí aráyé mo dé dájú ni pé òkúta tí ó ṣe bíi kánwọ̀n sí láwùjọ òkúta ẹ̀yà bí ẹ̀rẹ̀wà bí ọ̀kẹ́ èsì tí kìnìún bá bu ràmúràmù nígbó níjù tí gbó ti lu àsìmì lọ́lọ́lọ́ nìyẹn ọ̀rọ̀ ń gbénu mi fún ìnẹ́nu mi fún gbáyé pé lọ́dọ̀ àwọn bọ̀rọ̀ kìnìún àtàwọn tó ń fẹ́ mi láwùjọ mo ti dé o láṣàlẹ̀ yìí látọ́ máa gbá sin lára bí ọmọ ẹ̀gbá alẹ́ mo ti dé láṣàlẹ̀ látọ́ máa gbá sin lára bí ọmọ ẹ̀gbá kẹ́yìn náà sì máa kó mara bí ọmọ èkó tí wọ́n pẹ́ tèmi ẹ̀ sì wà ká ń pè ẹ̀ tètè ẹ̀ wáró ẹwà kánpé náà ni ẹ̀sìn tẹ̀tì láéláé bíi ọmọ èkìtì ẹjá tó wá máa fúnra wa lọ́rùn láti inú ìtẹ́ tí màláìka gbé wá láti inú ìtẹ́ lónìí èmi a máa dèlò a sì máa já sí bó ti wá a sì máa já sílẹ̀ ní pìtìpìtì bí àpò ìyèrè ẹjá máa bára wa bọ̀ tó ní ọ̀rọ̀ báyìí òun lélẹ́ tí ń jẹun á tún jọ máa pẹ̀rẹ̀kẹ́lù láṣàlẹ̀ ẹ̀kú ilé ẹ̀jẹ̀ ń dátọ́ mi díẹ̀ náà. yá o ọ̀rọ̀ tún dé Jìmí ti dé tú bàbá ọ̀rọ̀ bàbá àwọn ọ̀rọ̀ o torí ẹ̀yin lóhun tó bá ti jábọ̀ kò ṣeé kó mọ́ o ẹ̀já tún bára wa wọ̀ láṣàlẹ̀ ìyàwó ọ̀rọ̀ tí ó tún máa ṣe wá láǹfààní gẹ́gẹ́ bí ọmọ èdè èèyàn tá a tún máa rí lò nínú ìṣẹ̀mí wa láti máa fi tún àlámàrí wa ṣe torí pé báyìí ọ̀rọ̀ òun lọmọ ilé tí ń jẹ́ o ọ̀rọ̀ ló ń tù sí ayé ṣe ọ̀rọ̀ náà ló ń bà mí sí ayé àwọn kan jẹ́ tá a bá láǹfààní àti máa rán létí nínú àwọn ọ̀rọ̀ tó dáa ó ti dandan ká máa rán létí torí pé ọ̀rọ̀ ọlọ́run òun náà ní pé kí ni ẹ máa rán yín létí nínú àwọn ọ̀rọ̀ tá ti ṣàfẹ́kù nínú àràwọ̀ ọlọ́run kó máa jẹ́ ìṣírí padà kó máa jẹ́ ìrántí fún wa láti máa fi ṣe ètò ìgbésí ayé wa bóyá ẹ ti dé o ìjọgbe létí tó mọ̀rọ̀ gbóyè tó súnmọ́ kájọ fi tígbéyàwó ọ̀rọ̀ lénìí ìyá ìyẹn lọ́mọ ẹ̀yàn ọlọ́gbọ̀n ẹ̀yàn olóye ẹ̀yàn ọmọràn tó mọ inú ìgbínú ìkarahun tó súnmọ́ bí kájọ bára wa sọ̀rọ̀ láti inú ìtẹ́lù ní o ọ̀rọ̀ tí màlẹ́kà gbé wá láti inú ìtẹ́ lónìí ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó wá láti inú ìtẹ́ ó náà la pè ní kádàrá destiny làwọn olóyìnbó ń pè é kádàrá àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ́yàn mọ̀ọ́yàn àwọn bàbá wa ọlọ́gbọ́n àwọn bàbá wa olóye àwọn bàbá wa onímọ̀ wọ́n ní àkúnlẹ̀ ọ̀làdáyébà adílé ayé tán báyìí lójú nǹkan gbogbo wa pátá iye ni pé kádàrá oníkàlọ́kù wa ti yàn ká tó wá sí ilé ayé ìpín wa a ti parí rẹ̀ a ti sọ fún ọlọ́run bá ti kọ́ ó ti wà nínú kádàrá a ti kọ́ sílẹ̀ ó ti gbẹ kádàrá wa ti kọ́ tó wálé ayé àwa dẹ́rẹ́tà la wá ń sáré káàkiri ìpín wa ó ti wà ní àkọọ́lẹ̀ àyàmọ́ wa ó ti wà ní àkọọ́lẹ̀ adílé ayé ni òun náà là ń sáré ọlá là ń sáré ọlá ìyẹn ni pé tá a bá ní kàwó àyànmọ́ táyé tàṣí ti kẹ́hìndé àyànmọ́ kẹ́hìndé tàṣí ti dòwú ti dòwú òòjọ́ tàlàbà tàlàbà òòjọ́ ti igi igi gan òòjọ́ táwọn ẹ̀ta oko ó yàtọ̀ síra wọn gédéǹgbè kádàrá tèmi àtàṣí ti tiẹ̀ títí àtàṣí tèmi a máa lọ a máa lọ sọ́wá síwá sẹ́yìn sọ́tún àti sósìn gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe kádàrá lórí kádàrá wa ni ẹ̀dá tí ò wá gba kádàrà dọ́dọ́ báyìí òun náà ni kó gba kodoro ẹni tí ò tẹ́gẹ̀lẹ̀ tó ń fìn àbùkù ní ọ̀bá bọ̀ ń bẹ́ẹ̀ ẹni tí ò tọwọ́ tó lòun jẹ́ nǹkankan àbùkù ní ọ̀bá bọ̀ ń bẹ́ẹ̀ tí ò bá sípò àjókù báwo lọ̀kẹ́rẹ́ ṣe gbé tán ilé ìgalà tí ò bá sí ti kádàrá ni báwo la mọ sàwáwò ara wa tí ò bá sí ti kádàrá ni báwo la mọ gbé ara wa ọlọ́run bá ti pín ọlọ́run bá ti pín ṣùgbọ́n látara pé gbogbo wa lè wà nínú ipò kan gbogbo wa lè wà nínú àyíká náà gbogbo àlè wà nínú kádàrá kan náà nínú ipò àti àti ìbí àti tó bá gbọ́dọ̀ jẹ́ torí olówó lọ́nà ṣe dẹ́ni tí ò ní torí ẹni tí ò ní lọ́nà ṣe dán olówó a máa compliment ara gẹ́gẹ́ bí àṣà olóyìnbó a máa bára wa ṣe ni méjì nìpín àpèsè ń bẹ àmúsìn ń bẹ ọlọ́run bá dá àwọn kan pẹ̀lú kádàrá àwọn tó ṣe wọ́n láàpèsìn á máa sin wọn àwọn àmúsìn ọlọ́run bá dá wọn láti wá máa sin àwọn tí wọ́n tó wá láti wá ṣe àpèsìn àwọn àmúsìn sin àwọn àpèsìn wá sáyé ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ìyẹn náà ò já sí pé àwọn àmúsìn ò ráyé wà ó wọn ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ o nǹkan méjì báyìí ni àti máa ṣètọrẹ àánú ìwọ wá ṣe yẹn ò ṣàdúrà o ò ṣètò àánú pé kọ́lọ́run ọba aláàánú jùlọ nínú àánú ẹ̀ torí ọba tó láàánú ni ọba tó máa ń fi ẹkún jí tó máa ń fi ayọ̀ jìrò ẹkún abala tó fi ń pọ́ lọ́wọ́ ọba ní sahéré délé sàkìtọ̀ lọ́jà ọba ni nídìí ẹkún fayọ̀ jìrò rẹ̀ ọba tí ń ṣe ohun tó bá òun fẹ́ni tó bá òun lásìkò tó bá òun nígbà tó bá òun tó sì tẹni tó máa bí kọ́ọ̀tọ̀ gbọ́ lọ́wọ́ lọ kò tí ọlọ́run bá ló ń sọ kádàrá burúdi kádàrá rẹ̀ ọ̀wá ọlọ́run bá ṣàdúrà sí òórì tọrẹ àánú ṣe fẹ́ni tí ò ní ọwá sáré ọlá ń sáré ọ̀la wọ́n ní o máa kánjú owó wọ́n ní o máa kánjú ọlá o lọ ṣe nǹkan tí ò jẹ́ kó ṣe o ń tójú bọ́ tí ò yẹ kó tójú bọ̀ o ń pọmọlàkejì ẹlẹ́kùn látara pé kí kò bá lè jẹ́ èèyàn ohun tó dájú ni pé ẹni tó bá jẹ́yàn kó tó jẹ́yàn irú wo kì í pẹ́ àwọn olóyìnbó sọ wọ́n ní àwọn olóyìnbó sọ wọ́n ní a story every glory have a story if there is no story behind the glory the glory won't ever, won't ever last yẹn ni pé èèyàn kì í tàn láì nítàn torí ń tẹ́jú pé ẹni tó bá tàn láì nítàn irun ò kí ń pẹ́ tán jẹ̀sùn kó balẹ̀ gbọ́ mi dáadáa èèyàn kì í tàn láì nítàn ẹni tó bá tàn láì nítàn irun ò kí ń pẹ́ tàn nípa ọmọ tó bá máa ga ẹsẹ̀ á gùn àti dọ́lọ́lá àti dọ́lọ́rọ̀ àti dolówó kò ń ṣe ìrìn kékeré ìrìn ọjọ́ pípẹ́ ni pẹ̀lú àfaradà pẹ̀lú àfọkànsí àtàwọn iṣẹ́ ribiribiribi tó nílò ìmáfara ẹni jìn àti àmúmọ́ra àti gbàwọ́sí àtẹ̀gbẹ́mọ́ra pọ̀ pẹ̀lú kádàrá ta kọ́ mọ́ yóò lówó yóò lọ́lá yóò lọ́rọ̀ yóò lọ́lọ̀ yóò lówó yóò lọ́lá yóò dẹni ìyẹni àyẹ yóò dọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́wì odò àmọ́ látara ìkánjú látara ẹ̀ní sùúrù látara ẹ̀ní faradà látara ìgbà ẹ̀gbẹ́ mọ́ra ó tún lọ fi gọ̀ǹgọ̀ fà á gbogbo tọ́wọ́ òtó ó ti fi gọ̀ǹgọ̀ fà kádàrá lóòótọ́ o àwọn kan ń bẹ arógun bùwó jẹ́ là ń pè wọ́n ò gbọ́ mi àwọn kan ń bẹ arógun bùwó jẹ́ là ń pè wọ́n tòun ti bẹ́ẹ̀ náà tí ò bá ní ti ọlọ́run bá ná ẹnìkan nínú ìṣẹ̀mí kò lè fi ní ṣe kọ́kọ́ òun tòun tó dájú ni pé bí gbogbo àgbáyé bá pé wọ́n pé lógúnlógún wọ́n pé lọ́gbọ̀nlọ́gbọ̀n méjì mẹ́ta mẹ́rin márùn lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún àbí tó nǹkan kà wọ́n jẹ́ tó ń lágbájá ọmọ lágbájá tàmẹ̀dù ọmọ tàmẹ̀dù làkàṣègbè ọmọ làkàṣègbè abàlámọ̀ yẹ jẹ́ àfọwọ́ àgọ̀ ẹ̀ tí ò bá ní mọ ọlọ́run bá mi ná wọ́n ṣiṣẹ́ lásán ni wọ́n yín àgbàdo sẹ́yìn gbá ni ògbẹ́mi yé dè á yin àgbàdo yín into ẹ̀yìn ìgbà yín ní ìbúlú sọ́bẹ̀ wọ́n wà ní ṣẹ́ nàìjà kúrẹ́ dísẹ́nárì ló ń bẹ tó o bá nímọ̀ ọlọ́run ọba mi nú wọ́n yín àgbàdo sẹ́yìn gbá ni wọ́n lè fèsì kankan bákan náà ni pé tí gbogbo èèyàn bá pé ní méjì méjì mẹ́ta mẹ́ta lógún lógún lọ́gbọ̀n lọ́gbọ̀n lẹ́gbẹ̀rún tó ń lágbájá ọmọ lágbájá làkàṣègbè ọmọ làkàṣègbè àsọdọ̀ lówó àsọdọ̀ lọ́rọ̀ àsọdọ̀ là àsọdọ̀ bá nímọ̀ ọlọ́run ọba mi nú wọ́n ṣe lásán ni the high yin àgbàdo yín into ẹ̀yìn ìgbà yìí ni wọ́n kàn yín àgbàdo sẹ́yìn ìgbà lásán ni ọlọ́run ọba ló ń fi kádàrá aburú ló ń padà sọ di rere ọlọ́run ọba ló ń sọ àlámọ̀rí aburú padà sí rere tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹja padà sọ́dọ̀ ọlọ́run torí ẹni tó bá ń sọ ẹni tó ń sọ kádàrá abidaburú òun lọ́lọ́run ọba ọlọ́run ọba ló ń sọ aburú di dáadáa ló ń sọ ẹkún di ẹ̀rín kádàrá ọ̀nbẹ̀ àkúnlẹ̀yìn òun sàlàdáyé bá àbílẹ̀ ujung ujunko bubuwa ke eh, darah ore akpere gbakuduruni jandatomi Tuh, eka eh, apa pada? ohun tá à ń bára wa sọ òun náà ni pé kádàrá wa ti ń bẹ látọ̀dọ̀ ọlọ́run kí ló dé ta wá ń sáré láì sí ohun tó lé wa ilé ayé ta wa yìí àwa ẹ̀dá tá à ń gbénu bẹ̀ ayé ò yé wa bákan náà ni ayé gan fúnra ẹ gan ò yé àwa ọmọ ẹ̀dá ayé tó bá wa jẹ́ bẹ́ẹ̀ ẹni tá a lè pè láti sọ kádàrá wa sí dáadáa kọ́nà lọ́lọ́run ẹ padà sọ́dọ̀ ọlọ́run ká sì máa ṣètọrẹ àánú àdúà àti tọrẹ àánú òun ló yí kádàrá padà torí ohun tó dájú òun ni wípé ọlọ́run ọba mi òun là ń pè ní sáyẹ́rì délé sàkìtàn ọ̀dọ́jà ọba ni nídìí ẹkún fi ayọ̀ jìrọ̀ ọba tí ń sọ ẹlẹ́kún di ẹlẹ́rìn ọba tí ń sọ ẹlẹ́rìn di aláyọ̀ ni ọ̀rẹ́ kádàrá ti gbẹ àyàmọ́ náà dẹ̀ ti wà adélé ayé tán lójú ń kan gbogbo wa ẹja padà sọ́dọ̀ ọlọ́run àlámọ̀rí wa yóò sì dà pátá ẹ má jà fagídí wọ́wọ́ ẹ má jà fagídí wọ́wọ́ ẹ má jà ẹ má jà lọ tọwọ́ bọ ṣọ̀ọ̀lọ̀ ẹ má jà kọjú tó nu ọ̀rọ̀ torí gbà ẹ kò ṣe kò tó ṣe kíni kò tó sè lọ́bẹ̀ ibi tá a dẹnu dúró rè nínú ọ̀rọ̀ láti inú ìtẹ̀wá fún tọ̀sẹ̀ yìí pẹ̀lú ọlọ́ a tún padà lọ́sẹ̀ tó ń bá ẹ̀mí àmà pé ká ọ̀rá ṣe ká àwò ká ṣọ̀rọ̀ sọ torí gbogbo ohun tá a bá ṣe lónìí pátá ọ̀rọ̀ tán ní òpàdà tó bá dọ̀la agilé tó ṣe jẹ́ ikú ń pa o ábẹ̀lẹ̀ tà sí ọ̀pọ̀lọ́ tó ń fojúmọ́ gbóyọ̀ rẹ̀ mọ́lẹ̀ káàkiri ohun tó dájú tó kárí lé bí aṣọ oníṣúgà tí wọ́n pé yóò kàn mí yóò kún àwọn náà ní kú tó bá tẹ́tán kí lọ́wọ́ sọ ẹ̀mí kí ni wọ́n sọ rẹ̀ ẹja ṣeré kó balẹ̀ bu apáta